وسلم إن شاء الله أسمى تسوي لوري على دراسة صحيح المسلم دراسة صحيح مسلم أفعل باب ذكر المسيح ابن مريم والمسيح الدجال إلينا هي àlàyé lórí àwọn ọ̀rọ̀ tí ó wá nípa àlùmọ̀tí ابن مريم عدي النصير الدجال ثم قال الإمام مسلم رحمه الله حدثنا يحيى بن يحيى قال قرأت على مال عن نافع عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال أراني ليلة عند الكعبة wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ bá wọn àríwọ̀ sọ́lá ó sọ wípé wọ́n fi hàn mí ní ọjọ́ kan ní òru kan indal kaaba níbi kaaba ní haram bàtí àìsọ̀rọ̀ jùlọ ó ní mo wá rí ọkùnrin kan ka áhùn ni máa ń tààrọ̀ ní mi ó ní ìjà rẹ̀ ó ní ọkùnrin yẹn ó rẹwà ní rẹwà tó jẹ́ wípé ẹ̀yin náà máa ń rí lára ọkùnrin tẹ́sán tó rẹwà láhùn lílùmọ́tún kàáfà máa ń sàrọ́ ní mìíràn lámọ̀ mìíràn límọ̀ ó ní ọkùnrin yìí ní irun lórí irun tó pọ̀ tó jẹ́ wípé sẹ́yìn náà bá rí nínú fẹ́ máa rí fẹ́ pé pé irun tó rẹwà ni ọ̀dọ̀rọ̀ jára ha wọ́n ní anábì ní sallallahu alaihi wasallam ó kírìmù irun náà ó kírìmù àbíká ló yà á fàníyà sábùtò máa ń wọ́n ní irun yẹn ń kán fún omi mùsẹ́tì àná àlàrò jùlọ yìí ó ní ọkùnrin yìí gbára lé èèyàn méjì àwọn àlà àwọn àti tẹ ọdún lẹ́yìn ni ó sì mọ wọn yẹn ni pé ó rẹsì lórí ọrùn àwọn méjèèjì bí ẹni tí wọn ń fà yẹkú bìbẹyì wọn ṣe tọwọ àwọn èèyàn méjì kì í mú wọn ṣe tọwọ pàtàkì alùpùpù mọ anábìyẹn kò béèrè pé ta lè léyìí sallallahu alaihi wasallam faqiri wọ́n dá lóhùn pé hadha al-masih ibn maryam anabi Isa nìyẹn ọmọ maryam alaihi salatu wassalam ثم إذا أنا برجل جعد قصص أعور أعور لعينه يمنى oní lẹ́yìn náà mo wá rí ọkùnrin míì lẹ́yìn rẹ̀ ó ọkùnrin yẹn a ojú rẹ̀ kan ojú ọ̀tún ó dà yẹn pé ojú kan ti fọ́ kàánà ha ìdàbà tó ń tọ̀ sí ẹkún kọ̀tà alùpùpùmọ̀n ha dà kọ́ọ̀lù àdàjàlù. a òun bẹ́ẹ̀ bí délé lọ́ba ní dàjàlù ni wọ́n ní dàjàlù. hadith yìí àwọn àháwò pé àdáwà Muhammad sallallahu alaihi wa sallam olóhùn rí ànábì Ìsá alaihi salatu wa salam òun bẹ́ẹ̀ ló dájà lẹ́yìn rẹ̀ níbo ló ti rí àwọn méjèèjì òun ní Káàbà lòun ti rí wọn. àdìsí rẹ̀ ń bẹ tó sọ wípé mọ̀tẹ́kù dájà oníwọ̀n Káàbà láyéláyé oníwọ̀n mọ́tà tó oníwọ̀n Mádínà báwo ló fi wájú wípé àdáni ló ń rí Dajjal ní Kaaba àwọn afáàtọ yìí pé ọ̀nà méjì òun náà ni ọ̀rọ̀ yẹn lè túmọ̀ sí ọ̀nà àkọ́kọ́ òun ni wípé anábìwá Muhammad sallallahu alaihi wasallam ojú òun ni ó ti rí Dajjal ojú oorun ìsàmáyà ìlú ojú oorun ó yàtọ̀ sí ìsàn àrílé pétéèpé tó wọ́n ní ojú òun ní rìpọ́ọ̀tù sí ohun wọn yẹn. àwọn ní sọ wípé àlàyé ẹlẹ́ẹ̀kejì tó lè wà òun ní wípé kọ́mùlà nìgbàgbọ́ wà ṣáájú kí wọ́n tó gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ òun náà di ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ kì í ṣojú oorun torí wípé hadith tó wáyé pé dajjal kò ní wọn mọ́ta àti mọ̀dínà wọ́n ní báàdà nùbú wa lẹ́yìn bàtà àti ránṣẹ́ sí lẹ́yìn tó ti di àdábì tó ti di òṣìṣẹ́ ọlọ́run ìyàdá muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn gbà náà òun ni ìdájọ́ wípé dàjáì kò ní wọn má kàtó sí wọn mọ̀dínà ṣùgbọ́n ṣáájú bẹ́ẹ̀ ṣáájú gbà yẹn kò sí ní pé kò ní wọ̀bẹ̀ ọlọ́run náà so adabuwa muhammad sallallahu alaihi wa sallam olóhùn ní dajjal òun bẹ̀rẹ̀ bí anabi isa alayhi salatu wa salam dajjal àti anabi isa wíwá àwọn méjèèjì lára aṣọ́rọ́tò sáà alkubro lára àpẹẹrẹ alkiyama ńláńlá òun wíwá ah, isa bin mariam alayhi salatu wa salam àti masihu dajjal lókùtẹ́ wípé anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní kò sí anábì kan tó wá àyàfi kó jẹ́ wípé yóò kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ nípa masihu dajjal nípa dajjal yìí ó ní pé ní ń bọ̀ wá ṣe òun náà ni pé ó fẹ́ wá dayé rú ní ń bọ̀ wá ṣe ó fẹ́ wá kàn sí àwọn èèyàn ó fẹ́ wá ba ẹ̀sìn jẹ́ mọ́ wọn lára ó fẹ́ ba ìmánì wọn jẹ́ èyí ni àlùbọ̀ wa ṣe nìyẹn ànábì Ìsá dẹ̀ ní àlẹ́ ìsọ́lá sọ́lá òun bọ̀ wá fi ẹ̀sìn lọ́lẹ̀ fún àwọn èèyàn ìpè ojú ọ̀nà ọlọ́run òun náà ni ojú ọ̀nà tó yẹ fẹ́ sọ kìí ṣe ojú ọ̀nà ṣàìtọ́ọ̀n ojú ọ̀nà ṣàìtọ́ọ̀n òun ni ojú ọ̀nà tí àwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí lẹ́nu tí wọ́n ń tọ̀ gbèrègbèrè ni wọ́n lóbìjọ́ wípé ọlọ́run ọba àdìsí wọn lọ fún àn wọn ni kọ̀dí káfàrọ̀ lẹ́bí iná kọ́lu iná lọ àtàlì kọ̀láta ọlọ́run ní àwọn tí wọ́n sọ pé ọlọ́run mẹ́ta lọ́kan àbí ọlọ́run ìkànnú mẹ́ta ọlọ́run ní kọ̀dí káfàrọ̀ wọn ti di gèsè rí ọlọ́run ló pè wọ́n ní gèsè rí lẹ́yìn kan wá lóhùn òye pé wọ́n gèsè rí àbí kó ń pè wọ́n ní non ìdíkọ́ ọ̀run ọba àlejò ọlágbàǹdà ló pè wọ́n ní kékeré ọlọ́ni kò sí kápá ọ̀lẹ́bí iná kọ́ọ́lù iná wọn á fáàlì ọ̀làkà tó gbọ́n tí o bá ti ń ṣe mùsùlùmí kékeré ni lábẹ́ òfin ẹ̀sìn lábẹ́ òfin ẹ̀sìn tó anábìà Ìsá àdéhùn sọ̀tàlá ó ń bọ̀ wá sí nǹkan yẹn lọ́lẹ̀ ìwé kò sí nǹkan tó ń jẹ́ àgbélébò kò sí nǹkan tó ń jẹ́ kọ́ọ̀sì yẹn yanyan ẹ̀sìn islam ló ṣe tó gbọ́ tó fi tí wọ́n fi mú un lọ sọ́dọ̀ tó bá padà wá ẹ̀sìn islam náà ni ó ṣe yóò sì kírun lẹ́yìn ẹni tí ó jẹ́ ìmọ̀ọ́mọ́ àwọn mùsùlùmí lásìkò yẹn ẹ̀rí kódà yóò ṣe sọ̀wá ráúndì kàába àwọn nǹkan wọ̀nyí àwọn ìjọsìn tá ń ṣe ní islam ni òun túbọ̀ sí pé adájọ́ ìfẹ́ adé tó bá tọ̀ ń ṣe ìròyìn rẹ̀ àti gbogbo àwọn ànábì tí wọ́n ti lọ àwọn òṣè tí wọ́n ti lọ gbogbo wọn gbà papọ̀ náà Islam ni gbogbo wọn ṣe. sọdájáàlì òun yóò wá ní àsìkò ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ayé tó bá dé àwọn nǹkan tó bọ̀ wá ti náà nìyẹn yóò pèrè lọ́nà yóò lóhùn lóluwa wọn yóò lóhùn nìkan wọn jọ́sìn fún un òun lòun ní kápá láti pààyàn láti bíyàn yóò sì máa ṣe gbogbo tó sọ yẹn ti dé àwọn èèyàn yóò ní kójú ọ̀rọ̀ òjò rọ àwọn èèyàn ó rọ tẹ̀lé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n rọ tẹ̀lé àwọn Yahudi ni àwọn Israẹli wọ̀nyẹn ni ó dé pé gbogbo tó bá ti ń tako Islam ìbẹ̀lẹ̀ ti máa bá wọn bí Yahudi ṣe rí nìyẹn gbogbo tó bá ti tako Islam ẹ máa bá wọn wọ́n ní ìkórira fáwọn mùsùlùmí kọjá ìkórira tí wọ́n ní ẹ̀rí fún ṣàìkọ́ ń lọ. tolóṣèlú tí wọ́n á rọ́ṣẹ̀ lé dàjáàlì ọlọ́run tẹ̀sí ròyìn wọn náà wípé àwọn Yahudi wọn yẹn ẹni tọ́lọ́run bá alẹ́ ṣe ọlá bínú sí ni wọ́n ọlọ́run bínú sí wọn àwọn ọ̀nà tọ́ra ọ̀rọ̀ ní ẹni àná ni wọ́n nǹkanka lójoojúmọ́ nìyẹn ní sọ́tò ìfàtíhà ìdídínà sọ̀rọ̀tọ̀ ìmùsàfíìn sọ̀rọ̀tọ̀ ìlàdínà ànàmta àlẹ́yìn wáyìlì mọ̀ndóbi àlẹ́yìn wọlọ̀bọ̀ọ̀lì kí ni túmọ̀ ayọ̀ rẹ̀ à ń bẹ ọlọ́run pé ọlọ́run ìdídínà sọ̀rọ̀tọ̀ ìmùsàfíìn kí wàá mọ ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà òdodo sọ̀rọ̀tọ̀ ìlàdínà ànàmta àlẹ́yìn ojú ọ̀nà àwọn tí ìkéré ọlọ́run ń bẹ lórí wọn àwọn tó ti ṣàánú náà àwọn àdábí ọlọ́run àwọn ẹni eré ojú ọ̀nà yẹn ni kò fẹsẹ̀ wá lé báyìí ní màdúbí àlehìn má fẹsẹ̀ wá lé ojú ọ̀nà àwọn tí wọ́n ti bínú sí wọn àtọ̀ ní àtàwọn tó ti ń bẹ lójú ọ̀nà àná alẹ́ bí wa Muhammad sọ̀rọ̀ ó ń jẹ́ mọ́ àwọn tọ́lọ́run rí paati ó ní al-yahud wan-nasara al-maghdubi alayhim àwọn tó náà ti bínú sí ó ní al-yahud àwọn yahudi wọn yẹn ni wọn là dọ́ọ̀lìn àwọn tó ń bẹ lójú ọ̀nà àánú yẹn ó ní àwọn náà ní àwọn nasara tó ojú ọ̀nà islam náà lójú ọ̀nà ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ni tọ́ba lọ́wọ́ náà Al-Qur'an ànábì Isa alayhi salatu wa salam láti kókó tọ́lọ̀ ti fún níyọ̀ǹda tó sọ̀rọ̀ nínú àwọn nǹkan tó sọ òun náà ní pé wà àwùjọ ní bisikọ́lá wọ́n zaka máa dùn tó háyà wọ́n fani láti kí n kírun kí n sì yọ zaka ẹ̀yìn lópin ìgbà tí mo bá ṣe ń bẹ lórílẹ̀ ayé ìmọ̀ kírun jọ́sìn kàní jọ́sìn àwọn mùsùlùmí nínú títì ọ̀nàbẹ̀ yìí sáà ní ìfúrasọ̀ sàlám ó ní wọ́n fani láti kí n kírun tó òun náà kírun ẹni ṣáájú tí wọ́n tó gun ogun sánmà lọ òun náà ti ó ṣe ẹ̀sìn wà bá rọ́ǹdì wà lílà sí wàlà ákùn jàbárọ́n ṣàkíyàn ó ní ọlọ́run bá mi kanú láṣẹ kí n jẹ́ ọmọ dáadáa fún fún yáa mi ẹ̀rí ọlọ́run ò ní kí n jẹ́ ajẹni ní pàjáyé àwọn nǹkan wọ̀nyí anábì Isa alayhi salatu wa salam ọlọ́run ní kó ṣe láti kókó ló ti sọ àwọn ọ̀rọ̀ yìí pàtí ó tún dàgbà sí àwọn nǹkan àwọn mọ̀rẹ́jísà ẹ̀rí àwọn nǹkan ńláńlá sí àwọn àmì tó bẹ̀rẹ̀ sí ní ṣe ó ń ṣe àwọn nǹkan yẹn torí sí àwọn tí wọ́n pọ̀ láwọn àsìkò òfìsí ẹ̀ ẹ̀rí àwọn tó ń pera wọn ní traditional doctors ó jẹ́ wípé àwọn òbí kìí ṣe eré àti egbò àwọn bíi ìdánmọ́ra wọn òun náà ni wọ́n fi ń wo àwọn èèyàn sàn tọ́lọ́ ti kí anábì Ìsá alayhi salam ọlọ́wọ́n fún lágbára pé ìwọ náà máa ṣe báyìí ọba ìmọ̀ yìí sí ọba tó rán ẹ̀ ń ọba lágbára ni ó yà ìwọ náà lajú afọ́jú anábì Ìsá yóò wà lajú afọ́jú alayhi salam arọ ìwọ náà fọwọ́ gbà kó dìde kọrin arọ bẹ̀rẹ̀ fún mi rìn subhanallah ọlọ́ni yá tó ṣe nǹkan tó fi ju tí wọ́n lọ móòdù ẹyẹ ó kó àmọ̀ bí àmọ̀ ọmọjọ́ ó wà ti ṣe ẹyẹ bí àwọn tó yẹ kí wọ́n fi àmọ̀ kọ́lé bẹ́ẹ̀ ni àwọn ẹ̀rọ ìrísá ló ṣe fi bí àmọ̀ ó fi móòdù ẹyẹ bàtó ṣe é tán báyìí ló bá gba ẹyẹ kókókò afáàlú bá jí ẹyẹ ló wá kó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run ní kò ṣe ọlọ́run mú ọ́nà Al-Qur'an ọlọ́run wá sọ wípé bí ìfìmí àníkò ṣe pẹ̀lú ìyọ̀ǹda wa ni òun náà ti gbà bẹ́ẹ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lòun fi ṣe bá lòun fi ṣe gbá lòun fi ṣàwó gbogbo àwọn nǹkan tó ṣe tí wọ́n ń pè ní mérekù alẹ́bí Ìsá alayhi salatu wassalam ọlọ́run fún níyọ̀ǹda láti ṣe nǹkan yẹn bọ́lọ̀ ti ṣe fún àwọn àdágbé lóríṣiríṣi nìyẹn anabi musa náà ní ti tiẹ̀ lọ́tọ̀ àlèyé sọlátọ sálá tó jẹ́ pé tóun náà bá tọwọ́ bá bíyá tó bá yọ ọ jáde yóò mọ́lẹ̀ gbòò ìmọ́lẹ̀ ni tó mọ́lẹ̀ ju gbogbo àwọn iná bọ́ọ̀bù wa yìí lọ ẹmọ dísà látọ̀dọ̀ ọlọ́run ni ẹ lọ́nà fóun ọ̀pá tó máa ń múra ẹgbẹ́ tó máa ń rìn ọlọ́ni kò sọ ọ́ lẹ̀ níwájú fìlàhàn àti àwọn òpè dán rẹ̀ ó sọ ọ́ lẹ̀ yẹn di ojú ọ̀rá ó tún mú nǹkan yẹn padà ó tún àwọn nǹkan wọ̀nyẹn bọ́lọ́run ti fún àwọn ànábì lóríṣiríṣi ẹ̀rí ọlọ́run fún wọn lóríṣiríṣi ànábì sọ́ọ́lì ọlọ́run ní kó sọ fún ràǹkúnmí kó jáde látara àpáta àti ràǹkúnmí àti wọn ràǹkúnmí wọn máa jáde <clears throat> àwọn nǹkan yẹn mọ̀jísà ni wọn ọlọ́run ṣe tàdábì wa Muhammad fún sallallahu ní oríṣiríṣi láwọn ọ̀nà kó sọ ànábì yẹn di ọlọ́run àwọn mùsùlùmí ò sọ ànábì wa Muhammad di ọlọ́run sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn nǹkan àmì tó ń ṣe wọ́n wà lórí ìrìn àjò kan wọ́n nílò omi láti mu wọ́n nílò omi láti ṣàlùwàlá láti wẹ̀ wọ́n rò ní wọ́n rò ní wọ́n ti ṣe wàhálà ṣe wàhálà wọ́n rò ní. ẹ̀yìn alábíwá Muhammad sallam ibi tó jókòó sí ẹ̀yìn ló bá ń pé igbá kan ló bá kọwọ́ bọnú ẹ̀ àwọn sàábí ní ibi èékánná rẹ̀ láti ibi èékánná rẹ̀ omi bẹ̀rẹ̀ sí ní ṣẹyọ omi yẹn ń ṣẹyọ títí wọn dà sínú gba wọn ní kí wọn bẹ̀rẹ̀ síwájú òun lẹ́yìn kọ̀ọ̀kan wọn mú omi yẹn wọn mú omi yẹn wọn fi bọ́jú wọn fi ṣàlùwàlá wọn fi ṣèjọ́sìn subhanallah ó ní àwọn pọ̀ tí omi yẹn ti kárí mọ̀jíza ni látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tọ́lọ́ máa ń ṣe fún àwọn ànábì rẹ̀. tó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam oríṣiríṣi àmì ọlọ́run bá àlìkìlá ní kó tọwọ́ tiẹ̀ náà wá táwọn nǹkan wọn yẹn ò túmọ̀ sí pé ká wá sọ ànábì yẹn di ọlọ́run ọlọ́run tó ń fún un ní nǹkan yẹn ṣe òun ni Allah ọba títí ọ̀sìn tọ́ sí la ilaha illa kò sí ọba ní ìtòyẹ kájọ́ fẹ̀kún lẹ́yìn òun ló jẹ́ pé nínú àwọn àṣọ tó sáà al-kubra inú àwọn àpẹẹrẹ al-qiyama ńláńlá òun náà ni masifu dajjal òun náà ni Isa ibn Maryam táwọn àpẹẹrẹ yìí bá ti dé ìtumọ̀ ẹ̀ ní wípé kò sí àforíjì kankan mọ́kànlí tí ò bá sí ìsọ̀rọ̀ àforíjì ẹni tí ò bá ti tú bá wọn ó tilẹ̀kùn àforíjì sáwọ́bà lásìkò yẹn torí pé ilé ayé ti fẹ́ parẹ́ torí pé ilé ayé ti fẹ́ parẹ́ àdìpọ̀ náà àwọn nǹkan mèremère nínú àwọn kan tí ó ṣẹlẹ̀ abẹ́lẹ́ ọ̀hún subhanahu wa ta'ala kó dàpọ̀ kó ṣe àforíjì fún ẹnìkan wa kí o kàn wá ní ẹ̀gbọ́n dáadáa kí ó ṣe ìjọsìn kò ṣe ní ọrùn fún wa láti máa ṣe tó fi gbàyẹ̀ fún wa lọ́wọ́ wa inṣàlá adùnkù di tó bá jẹ́ kó tó ń bọ̀ àtún òṣùwọ̀n subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته